tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn títí tó fi wá kan àwa náà ọlọ́mọṣàbá ni kẹ́ gbogbo wọn à ń jẹ́rìí pé kò sí ẹni tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn ọlọ́run Allah à ń jẹ́rìí pé anábíwá Muhammad òjíṣẹ́ ọlọ́run ni ẹrú ọlọ́run ọba ni Ibadallah ẹ̀yin ẹrú sìn ọlọ́run. اتقوا الله تعالى اجكلوا ليس عليكم يبروا لهم باوا وتمسكوا بسنة النبي صلى الله عليه وسلم وهديه قشل لديمو وجونا النبوة محمد صلى الله عليه وسلم nítorí pé ojú ọ̀nà yẹn fíha kìfàyà ó ti tó wa kò sí nǹkan kan tá a tún wá káàkiri mọ́ lẹ́yìn ká máa tẹ̀lé ànábì wa Muhammad gbogbo ohun tẹ́yìn bá ń wá nínú orí ayé ó wà nínú ìtẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ohun tẹ́yìn bá ń wá nínú orí ọ̀run kò sí níbi kankan ó wà níbi ìtẹ̀lé ànábì wa Muhammad àmọ́ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lágbàlá ayé àti bàbá ẹni wọn padà dé láyà àlámúna ṣe wọn máa tán pé ń jímà mẹ́yìn bá ti dé jímà ẹni bá sọ fún yàn pé dákẹ́ ìmáàmù sọ̀rọ̀ lọ́wọ́ anábì ní kò sí nírun ṣe é mọ̀ pé nǹkan dáadáa ní ń ṣe kátó wá pé bùkátà ilé ayé baba salamu baba ẹ má ẹ má rìsífù jáde mọ́ tẹ́ bá ti wà ní jimá ẹ pa fóònù náà bàbá ti wà ní jimá á pa fóònù wa àbí ká gbèjú e silent ní jimá kọ́dà àgbọ̀dọ̀ fa tẹ̀sùbá kọ́dà àgbọ̀dọ̀ kakura kí ni wọ́n láwọn máa ṣe jama ọlọ́mọ ní yá ayọ̀ lẹ́dínà àmánù ọlọ́mọ ní olùgbàgbọ́ òdodo ìdáhànú di alẹ́ sọ́lá ti mẹ́yọ́ mẹ́rin jọmọ́ tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n bá pè ọ́nù jọjúmọ́ fas'aw ila dhikrillah ẹ tara sàṣà ẹ lè gbọ́ ìrántí ọlọ́n kí ni wọ́n pè ní ìrántí ọlọ́n jọmọ́ kutuba a gbọ́dọ̀ ṣe nǹkan mímọ́ lẹ́yìn ká máa gbọ́ kutuba yìí ọlọ́mọṣẹ́ tún wá sí ni Lo lọ lásàfẹ́kù láwùjọ wa nítorí mọ́ adìde ń bí ọlọ́mọdé àmà ó dá ní wọ́n pé ẹ̀dákun ẹ̀dákun ẹgbà ẹgbà ẹgbà Aha, àlejájú máa ń torí ẹ̀ káyà tó bá jẹ́ pé ìmáàmù ni wọ́n bá kú lẹ́bí ń bà rí tẹ́lẹ̀mí ọmọ bá kú tó bà lọ yọ jẹ́ nítorí la ẹ̀mí lọ abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ṣàtúnṣe wa ẹ̀ máa yá mi nínú ẹ̀sìn wa etí ya ń sọ lọ́wọ́ òun náà ni sunna ojúsọ́lá muhammad opposite rẹ̀ jama òun ni wọ́n pè ní innovation àdádálẹ̀ kéèyàn máa ń ṣẹ̀sìn kọ́ wa yapa síta nàbì táwọn wá sọ fún wọn pé tó ń ṣe yìí báyìí kí ànábì ṣe kò ní bá a ṣe ṣe tiwa kí wọ́n á ní ìtumọ̀ ashadu anna muhammadan rasulullah tó ń wí bó o pèrún ó wí bó o sì kọ́ ọmọ ó wí bó o ṣe àtáyà ó wí bó o parí àlùwàlá ó wí ashadu allah ilaha wa ashadu anna muhammadu rasulullah mo jẹ́rìí pé anabi ò jí sí ọlọ́run ni ń sì máa tẹ̀lé bẹ́ẹ̀ yẹn bá ti wá ayapa súnà gbogbo tí ń wí jáde lẹ́nu yín kankan ń arọ́fọ ẹnu ni irọ́ ní ń pa yín ti ń sọ kọ̀ọ̀bá ti ń ṣe mu a gbàgbọ́ yé ìtẹ̀lé anabiwa muhammad látara al-imanu bihi ká nígbàgbọ́ sí wa tasdiqul jazim ká jẹ́ kó dá wa lójú ní ìdánilójú tí ò ní sí iyèméjì ń bẹ ipe anabi muhammadu òjíṣẹ́ ọlọ́run ni òun la sì máa tẹ̀lé ọlọ́run sọ fún wa ní al-Qur'an al-Karim ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́run ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ati'u Allah ẹ máa tẹ̀lé Allah wa ati'u rasul ẹ máa tẹ̀lé muhammad sallallahu alayhi wa sallam talọ́pọ̀ wàlá ṣe allah ọlọ́ni wala tubtilu a'malakum kí sẹ́yìn ọmọ bàa bàjẹ́ ẹ má bàṣẹ ara yín jẹ́ wàhálà yìí pọ̀ wàhálà lọ́sàn wàhálà lóru ẹ wo ẹni tí ramadan ẹ wàhálà nu ramadan ẹ wo tẹ̀yìn ó tùjọ́ kó ẹ wo owó téèyàn dáṣẹ rẹ ṣe téèyàn ọsàkà ń bẹ ẹ wo owó okùn ẹbí ẹ wo gbogbo àwọn iṣẹ́ ẹni tá ń ṣe sàárà sádàkà Ọlọ́run wa níbẹ̀ bá ti tẹ̀lé mi tẹsí tẹ̀lé ànábì iṣẹ́ yẹn bàjẹ́ ọlọmọ bá ṣe wá jẹ o ibẹ̀ láti mọ̀ pé àṣé gbogbo àyètẹ̀lé ànábì ni wọ́n ń pè ń bídíà nítorí tí wàá jẹ́ bídíà òun náà ni téèyàn fi ń sin lọ́hùn tá ànábì ò ṣerú ẹ̀ rí a jẹ́ pé ọlọ́run ò ní gbà lọ́wọ́ yẹn nítorí yẹn ò tẹ̀lé ànábì gẹ́gẹ́ bí àyà tá a kà yín ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run ọba ní wa ma kana li mu'minin wala mu'mina kò tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin kan àbí olùgbàgbọ́ òdodo lóbìnrin idha qada Allahu wa rasuluhu tí ọlọ́run bá ti lànà kalẹ̀ tọ́lọ́run bá ti gbé àgbékalẹ̀ tiẹ̀ pé báyìí ni kọ́ máa rí an yakuna lahumul khiyaratu min amrihim kí wọ́n wá sọ pé àwo ṣẹ̀ṣà tiwa ni o bá anabi ti ṣeun àwo ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ máa sọ pé bí wọ́n ṣe ń ṣe maka àwo lè ṣe bẹ́ẹ̀ àwọn abẹ́rẹ́ pé ṣé ọ̀rọ̀ ac ni wọ́n sọ ni àbọ̀rọ̀ fáànù àbọ̀rọ̀ tẹlifíṣàn àbọ̀rọ̀ títí ọ̀dà àbọ̀rọ̀ iná nepa wọ́n wà ní ẹ̀sìn náà bí wọ́n ṣe ń ṣe maka àwo lè ṣerú ẹ̀ nígbà náà bí kú ní maka wọ́n fẹ́ sílẹ̀ fáwọn ará maka gbogbo àná tá a bá ti wá lọ maka ọlọ́run lè yẹ ṣihadu manáfi alahum tẹ bá dé maka ẹ sànfàní o ànfàní tó ga jù jama kìí ṣe kára góòlì àbí kára sọ kára tẹ̀sùbá kára jìlábíà ni wọ́n sọ a sànfàní bó la ṣe ọlọ́run lẹ́yìn náà lọ́sẹ̀ wàá kan àwọn orí ayé tó kù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọsìn wa nílẹ̀ yorùbá táwọn bàbá wa tí wọ́n fi ilẹ̀ fún wa kọ̀kọ̀rẹ́ tí o gbàgbé afa nílùú Ìlọrin àfa nílùú Ìbàdàn àfa lọ́yọ̀ọ́ afa lókè súnà gbàgbé gbàgbé gbogbo ẹ̀ nítorí máa béèrè ni pé bó la nábì ṣiṣẹ́ nítorí kìí ṣe gbogbo tíra ló dé kan tó jáde láyé àwọn tíra kan bẹ tí ò bá wọn láyé táwọn bàbá yọ ọmọ pé táwọn ń ṣe ọ̀dà wọn máa ń bẹ láyé sí ni wọn ti change wọn ti yí padà àyàn màá yá mi nínú ẹ̀sìn wa kọ́lọ́ mọ́sàbá ní kẹ́ gbogbo àwọn bàbá náà kọ́ bá ń ṣàtúnṣe wọn kọ́ bá ń ṣe àforíjì fún wọn àyàn màá yá mi ọlọ́wọ́n bá ní wa man ya'shi Allaha bẹ́ẹ̀ bá ń ṣe ọlọ́run tí ó tẹ̀lé ọlọ́run wa rasula tẹ́yìn bá ń ṣe ànábì tí ó tẹ̀lé ànábì faqad dalla dalalan mubina ọlọ́run ọba ní a ọmọ sọnù ibi ọsọnù sí kò sẹ́ni ó lè he wálé kò sẹ́ni ó lè rí i mọ́ ẹni tí ó ti máa ṣe súnà tá a bá ń pariwo súnà súnà súnà ní tá à ń sọ ni pé ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ká fi ṣẹ̀sìn wa lànàbí fi ní kullu bid'atin dalalah ànàbí ní gbogbo tẹ bá dálẹ̀ tẹ́mi ò ṣe é tẹ́ wá ń gbé lẹ́sìn inú àánú lẹ́wà èyàn ò ṣe ní wo kó àánú kó gbàbẹ̀ jásàlì jẹ́nà nínú ẹgbẹ́ wa mi wa kullu dalalatin fin nar bẹ́ẹ̀ yẹn bá ti wo kó àánú báyìí bí wọ́n bá já sí ìpẹ̀kun ìrìn àjò rẹ̀ inú náà ọ̀pọ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa bó o là sí ni ma ṣe bídíà torí tá a bá ń ka bídí àtànṣe tá a sì ń sọ súnà rẹ̀ torí búbẹ̀ láyẹ̀ nàná insha Allah ta'ala básìkò bá tó wa lónìí á tún kọ̀ǹtínú jọ mẹ́jọ a máa sọ súnà eléyìí súnà eléyìí ní bídí à o lè wá di méjèèjì dání lọ́dọ̀ ọlọ́run torí àánú lọ́kàn kọ́dà kò sí níjẹ́ bídí à hasana àwọn mi ah wọ́n ní ìta dálẹ̀ yìí náà kí wọ́n fi kó àwọn ọmọ wa lónìí àdébí òṣèlú tán àmọ́ yóò dáa àwọn afa ni tí ọba tún àwọn ẹni àná ṣe ẹ lè fi tún ẹ àwọn ẹni èní àwọn ẹni àná wọn lọlé kéwú ni wọn sì ń gbọ́ wá sí àwọn ẹni tèmi náà ẹ lé wọn lọlé kéwú ẹ bá ṣe wá sí fún wọn ẹ rí i pé wọn yàtọ̀ wọn ò ní di kiri yó àmọ́ mú ní táwọn kiri ń ṣe káwọn náà wá dálẹ̀ ipe ijó àtìlù wọn fi kó wa lọ́mọlọ ẹ̀já wa náà wá ijó àtìlù fún wọn ibi àwọn kiri yó ń lọ ọ̀tọ̀ ibi táwa ń lọ ọ̀tọ̀ kò sí nínú ẹ̀sìn títí wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam àfàwọn Imam Malik radiyallahu anhu Maliki Maliki tá a máa ń gbọ́ wọ́n ní mani da'a mani da'a anna fil Islam bid'a gbogbo ẹni tí n bá ń sọ pé anna fil asana àdáda alẹ́ yìí tó dáa wa tá a lè ṣe nínú ẹ̀sìn ànábì ọba má malik ẹni bá sọ bẹ́ẹ̀ fakọ̀dé zahama anna nabiya muhammadan sallallahu alayhi wa sallam khana risala ó ní èrò rẹ̀ ni pé anabi ṣe jàmbá kò jíṣẹ́ pé mẹ́sẹ̀gì tọ́lọ́wọ́n bá fi ran kò ṣe kíni kò mú wá pé summa tala qawlahu ta'ala imam malik wa káyà yìí imam malik ni ẹ̀gbọ́ tọ́lọ́ ní aliyahuma lẹ́ni akimalutu lakum dinakum àti parí ẹ̀sìn kò sí dẹ́nìkan fi kún mọ́ kò sí lè dínkù wa atimamtu alaykum ni'mati mo ti yọ́nú sí ẹ̀yin mùsùlùmí ẹ má tún tójú bọnú ẹ̀sìn mi ma wa raditu lakumul islam dina ìsìláàmù onìkan ni mo yọ́nú sí o ẹ̀sìn yòókù tẹ́ ẹ bá ń ṣeun èmi ọlọ́run yọ́nú sí imam malik ni tọ́lọ́n sọ̀rọ̀ àbáwọ̀ abdullahi ibn mas'ud wọn là nàbí wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni ó ń ń lọ nípa abidia àbá abdullahi ibn mas'ud wọn sọ fún wa pé ittabi'u wala tabtadi'u baqad kufitum ẹ máa tẹ̀lé sunna lórí gbogbo ntẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ kírun ẹ béèrè bóun ni sunna ni a kí bẹ́ẹ̀ gbààwẹ̀ ẹ béèrè bóun ni sunna ni a gbà bẹ́ẹ̀ lọ hajj ẹ béèrè bóun ni lànà sunna bẹ́ẹ̀ bá yọ saka ẹ béèrè bóun lànà ìlànà sakati nínú sunna tẹ́ bá ṣe àṣàlátú fún e, ní torí pé fakọ̀dí kò fi ìtùn wala tabtadi'u ó ní ẹ má dá mi ilé o fakọ̀dé kò fi tún gbogbo ntẹ́ ṣe tẹ́ fèrè yọ̀nà ọlọ́run wọ́n ti lànà rẹ̀ kalẹ̀ fún yín ẹ ní bùkátà sí kẹ́ tó máa hùn mí. sunna jama gbogbo àwọn àtàwọn kalẹ̀ pátá àdèmí tí ń sọ̀rọ̀ yìí kò ṣe ẹnìkan tó lè sọ pé gbogbo sunna nabi pata tó yẹ ká ṣe lójúmọ́ ìlò òun ń ṣe lójúmọ́. a ṣe tipa abaka a fi yókù lẹ́nu sunna ọ̀pọ̀ gan nígbà tá à ti wá ṣe sunna tá èyí tí ń bẹ gan àyè tí ì rí gan wọ́n ní kò sí ìgbà láàyè ká mi mọ́ ká tó wá pé àti ṣe kíni àti ṣe mayami ẹ̀sìn wa ọ yàtọ̀ sẹ́sìn kiri o pásítọ̀ ntọ́ba wù ló lè ṣe ntọ́ba wù ló fi gbẹ́sìn kalẹ̀ ní chọ́ọ̀chì ẹ̀ amal islam ẹ̀ẹ́dẹ́sì islam fadínú na wahid bákan náà yẹ gbogbo wa bákan náà ló yẹ kírun wá orí bákan náà ló yẹ káwẹ̀ wá orí àti gbogbo àwọn iṣẹ́ rere àti gbogbo tá à ń pè lẹ́sìn tí o gbọ́dọ̀ já àfa kan tí wọ́n máa sọ pé ẹ ẹ ẹ dákun ṣé náà ara wọn ni àwọn ẹsẹ̀ bá ń bí àti wàá lọ lọ́tọ̀ọ̀tọ̀ lé ní jama tí sì ń dá wàhálà alẹ́ láwùjọ wa àwọn tá a kéwú sọ̀rọ̀ pé tá a bá ti júwèé bí kéwú wà fún wa àmọ́ àwọn làwà confused àwọn ọmọ yìí tá a ṣe àmẹ́nu bá wà lé kéwú tá a bá yà hàn àbọ̀kàwé ó yẹ ani chapter four verse five ó débi ọkà sàn wẹ́n nìkan onídàá láàmú mọ́ àwọn lè níjàmbá níbi agbára ṣetánì dé lára àwọn èèyàn wọ́n fún yàn ní verse wọ́n fún yàn ní aya wọ́n fún yàn ní sura wọ́n tuntun fún yàn léde yorùbá yóò sì sọ pé lóòótọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ àmọ́ àáfàá wa ní àṣẹ bẹ́ẹ̀ mísánà wa ní bá ṣe máa ṣe ẹ máa ṣe tí gbogbo àná làásìn lè jábọ̀ fọlọ́wọn bá wa ẹ̀yọ́ mayami alibid'a kisman minna iyat al-asl taba ni gbòǹgbò bidia kíni ń jẹ́bẹ̀ wọ́n ní méjì ni hakikiyatun wa bid'atun idafiya bidia yìí tó jẹ́ pé lásìkò anabi gan anabi ò ronú débẹ̀ rí bẹ́ẹ̀ làwọn sahaba àwọn náà ṣerú ẹ̀ rí àgbọ̀ rí bẹ́ẹ̀ bá jẹ́ pé ńgbà táwọn ni wọ́n mú jáde sọ wa pé eléyìí náà ẹ̀sìn náà táwọn yẹn sì ń ṣe nínú ẹ̀ òun náà ni tìjàníyà Allahu akbar gbogbo ẹni máa ń bẹ́ẹ̀ kó lè kó mẹ́ọ̀ àkọ́kọ́ rò rí táwọn ẹni tìjàníyà òun náà ni wahdatul wujud gbogbo nǹkan rí pátá ọlọ́ni igi ọlọ́ni irin ọlọ́ni yẹ̀pẹ̀ ọlọ́ni gbogbo nǹkan ọlọ́n wọn nítorí pé ọlọ́run ọba ló dá ọlọ́run bò látara ara rẹ̀ ni nítorí bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo nǹkan ìròrí ni ẹ̀sìn sí ni lọ́dọ̀ wọn ẹni tó bá jẹ́ tìjà níyà tí ọba ti ní ròrí kò tí ì ṣe tẹ́ríbíà ètí wọn pè ní tẹ́ríbíà òun náà ni kí wọ́n nù ní mọ̀ èyí tí wọ́n gbà látọwọ́ ṣètọ́ ànábì wọn bá wọn kèfèrí jà yí pé kílódé tẹ̀ ń singi táwọn ẹbí bá rí igi lọ́lọ́ ni ṣé wọn bá wọn jà lérè nínú àwọn bídíàtún àkìkíyà tá a gbọ́rú ẹ̀rí òun náà ni ká máa sọ pé ọlọ́run máa ń sí ara ṣé

tá a gbọ́ rí tá a rí oníkéyìí oníṣòro kó sì tẹ́wọ́ báyìí jama ọ wà nínú kẹfẹ́rí ńjọ òun àmọ́ kò sínú islam tá a náà fi jáde láyé oníkéyìí máa tẹ́wọ́ sí ntọ́lọ́ndá kó tó di pé anábìde táwọn kẹfẹ́rí tí wọ́n bá lọ sí ẹ̀yìn ìlú tí wọ́n bá wà láàrin àpáta méjì ẹ̀rú máa ń bà wọ́n wọ́n wà ní ìwọ ọ̀gá àwọn àlìjànú tó wà ní agbègbè tá a wà yìí à ń pè wà à sì ń bè ọ gbà wá o sọ wa níbi aburú àwọn ọmọ rẹ o nígbà anábì wa gbọ́ báyìí anábì náà má sọ pé tá a dá ọlọ́run nìkan tó dá gbogbo nǹkan là máa ń pè ní ti débi kan ń ni dẹ́sáàtì ni ńlu kan ni tẹ́ débẹ̀ rí ẹ̀yẹn sá sọ pé anabi ní tẹ́ bá ti wí lẹ́ẹ̀mẹ́ta gbogbo aburú tó wà ń lu yìí ò ní ṣe yín tẹ́ fi jáde kó mbẹ́ kí ni anabi gbà lọ́wọ́ wọn ọgbà ọ̀fọ̀ anabi wá fún wọn ní àdúrà ipe ẹ má pe ọ̀gá àlìjànú má àlìjànú ẹrú ọlọ́ni ọlọ́run alá ni ẹ má ṣe kí ni ẹ má pè nígbà anabi ti kọ̀ndẹ́mù yẹn àwọn sàhábà gbogbo wọn ti túbà kò sẹ́nìkan tí ń tún pè nǹkan mi tọ́lọ̀ ń dá má nígbà tí àwọn Tìjàníyà àwọn Sòfíyà làwọn bá tún dá ìròrí yẹn padà àgbọ̀ lásìkò ànábì ipe sọ̀hábà kan wá tẹ́wọ́ ọ wá ní yá ànábì Ibrahim ya anabi Dawuda ya anabi Isahak lẹ́ni bídíà yìí ó ti fọ́nká lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ ẹgbẹ́ tó máa ní yá mẹsìkìn yá mẹsìkìn tani jẹ́ mesikin wọ́n ní bàbá àwọn kan ni yá ṣe Ibrahim ya Tijani èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa èèyàn ò lè sọ pé òun ṣe léyìí kó lóun wà lójú ọ̀nà ẹ̀sìn tọ́lọ́run ti làámọ́lẹ́nu Koran ọlọ́run wà qala rabbukum ọlọ́run bá ní ud'uni ẹ pè mí astajib lakum èmi ọlọ́run nìkan ní ìdáyín lóhùn wala tad'u ma'a Allahi ahada ẹ má pè ẹlòmíì mímì ọlọ́run jama yìí tá a fẹ́ kákó láwùjọ ní àfẹ́ kọ́ exist ma nítorí pé ẹni tí ń ṣe kò sí evidence tó lè fún wa tó fi ní gbàtà ní bùkátà o a gbọ́dọ̀ pé ọlọ́run ní tọ́lọ́run láti sọ pé ọ̀rọ̀ wa ọ̀làjà àfa sunna àtàfà àbídí ọjà conference ní ẹja ti pàdé kí wọ́n sì gbé live kí gbogbo ayé ọmọ wa kama máa wò ó káwọn èèyàn ó lè mójú ọ̀nà àti gbó ẹnìkan mẹ́sàn-án wá láti Senegal ẹnìkan mẹ́sàn-án wá láti Fas ẹnìkan mẹ́sàn-án wá láti Morocco láti Cairo bí ọba ti bá Al-Qur'an àti sunna mu ìbá jẹ́ bí ànábì lọ́ba sọ ànígbà lọ́wẹ̀ kọ́ bí ànábì nítorí pé ńgbà tọ́lọ̀ ní àtẹ̀lé nínú ẹ̀sìn ó ní àtiwùlá ẹ̀tẹ̀lé lọ́wọ́ àtihu rasul ẹ̀tẹ̀lé ànábì ànábì wa ní wa man yad'u min dunillah ẹni bá pè nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ yóò wọ̀ náà lọ ẹ̀yọ́ màyà mi bídí àlélẹ̀ èyí tó jẹ́ àkèkíyà nínú àwọn àkèkíyà náà ni mọ́lúdì nàbì ànábì ò sí àwọn sàhábà ò sí mọ̀lúdì bẹ́ẹ̀dẹ̀ fànàbí àbẹ̀ ah, bí wọ́n ti rí kò sí inú islam táwọn níbi fi jáde láyé ẹjọ́ bá ti jẹ́sìn lásìkò ànábì kò lè jẹ́sìn táyọ̀ fi parẹ́ àwọn kiri yóò ni wọ́n máa ń ṣe wọ́n lọ lè kọ́pì ẹ̀wà ní islam nínú ẹnikẹ́yìn wọn láwọn darí kọ́ ọlọ́run kọ́ wá lulẹ̀ gbàá kí wọ́n ní jàsíbíyà gbé ni lọ́kùnrin lóbìnrin wọ́n máa faṣọ bòólá èyí tó bá jọkùnrin náà yọ mọ̀ wá ara lẹ́lẹ̀ gbogbo àwọn eléyìí jama ah, àgbẹ̀kọ́ wọn lànà bí njọ́ kan ó dòkó àrí àgbọ̀ yìí máa ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn kìrìó torí pé àlìjànú gangan ló ní ẹ̀sìn tí wọ́n ń sìn àwọn àlìjànú máa ń là wọ́n mọ́lẹ̀ gan ẹ rí i pé èyí tí ọba wa ṣubú fúnra rárá alàgbà gan ni ọ̀nà wọ́n ṣe báyìí tí ó sì tàkìtì yóò sì ṣubú wọ́n yé ṣubú ní Islam ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam àwọn bídíà yìí nínú ẹ̀tún bídíà yẹ́wọ́n mi aṣọra wọ́n kọ́ àwọn kan ní ṣíà wọ́n láwọn banú níjọ aṣọra dókè wa Muharram oṣù Muharram nípa pé wọ́n pa ẹnìkan tó jẹ́ ẹni ọlọ́run ọmọ Ali tí wọ́n pè ní Hussein wọ́n láwọn nífẹ̀ẹ́ Hussein ni ọmọ Ali ni Ali jẹ́ ọkọ ọmọ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tó wá di ọjọ́ kẹwàá yìí wọ́n máa wá yára wọn lọ́bẹ wọ́n máa sára wọn ládàá wọ́n máa yára wọn bíléèdì wọ́n máa gẹ̀ra wọn lọ́bẹ wọ́n máa la eré ọmọ báyìí wọ́n la kékèké kékèké báyìí tẹ́jú ó fi jáde ẹni ẹ̀jẹ̀ bá ń jáde lérí ẹ̀ níjọ́ yẹn òun ló fẹ́ràn Hussein ọmọ Ali àwọn ṣíà ẹ lọ́nu íńtánẹ́ẹ̀tì ẹ bàbá mu ẹ rẹ̀ sìn wọn ọ̀kan burú ẹ̀ ní àdáni ẹ̀yìn ẹran méjèèjì sì yà lọ́tọ̀ọ̀tọ̀ níbo lẹ́tẹ̀rẹ́ lè yí jama wọ́n lẹ́sìn ẹ̀sìn ni bẹ́ẹ̀ yẹn ọba fẹ́ràn ànábì kò lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ lè sára yín bí àpáta ẹ̀yin ọ̀fẹ́ràn ànábì àwọn afẹ́ràn ànábì àtàwọn ọmọ ẹ̀ ààrẹ rí jama níjọ ọmọ anabi kú gan ọ̀dẹ́ nìkan tó sán sára ẹ̀ ládàá ọmọ anabi gan fún rẹ̀ lágbàlá ayé lẹ́ni bídí àkìkíyà pọ̀ ẹ̀yọ́ mayami ẹ̀rí alibidi atu alidọ̀fìyà bídí ayélujá kejì òun náà ni alibidi alibtida'u fima alahu aslun fi diin eléyìí ó nípìnlẹ̀ ní ẹ̀sìn lóòótọ́ ipe ká ṣe àmọ́ fẹ́ ṣe àṣe bá nàbì ṣe ṣe ẹni tá a wí yá ti bí dalili am yóò mú ẹ̀rí fún wá fún inú alukur'an ipe ń táwọn ń ṣe yìí ẹ̀rí wà fún àmọ́ ẹ̀rí ló mú wá bóòlù ànábì ṣe ṣe kò mú wá fún wa lápèjúwe ẹ̀rí àwọn èèyàn tí wọ́n jòkó lẹ̀ wọ́n kò jọ wọ́n máa rántí ọlọ́run ọkùnrin àtobìnrin tabani tẹ́ ń ṣe yókù díẹ̀ káàtó wọ́n ní ọlọ́run ní yá ayọ̀ lẹ́dínà amán ọlọ́run ní olùgbàgbọ́ òdodo udukuru laha zikran kathira ẹ̀rántí ọlọ́run kọ́pọ̀ udukuru tó wí mẹ́wọ́ gbogbo alọ́dájú kọ́ ó ní ẹ̀rántí ọlọ́run kọ́pọ̀ kí làwọn ń ṣe àwa ni ìrántí tẹ̀ ń sọ yẹn ọ̀dà àmọ́kálukú ọmọ lọ́ọ́ lè ṣe tiẹ̀ òní súnà lẹ́yìn jimá ẹ̀rọ àwọn yẹn tó kó jọ tí wọ́n láwọn ṣe láyìnlá ìlàlá láyìnlá ìlàlá láyìnlá ìlàlá ò dáa púpọ̀ àmọ́ ànábì ó kálukú máa ń dá ṣe èyí tẹ̀yìn wá kóra yín jọ tẹ̀yìn ṣe papọ̀ nìyí ẹ ti yapa bá anabi ṣe ń ṣe nígbà tí wàá yapa nì wàhálà ọmọdé ẹ kó jọ níjọ́ sunday àtòbìnrin àtọkùnrin ẹ wà ń dá wákà nígbà yà ẹtún ẹtún ẹtún orúkọ hayu ya kọyum ya sọ jalal wal ya latif orúkọ ọlọ́run gbogbo ẹ lọ́dà àmọ́ anabi sàlám àtàwọn sàhábà rẹ̀ kálukú máa ń dábẹ́ lọ́ni ipe ọya ẹ̀yin jẹ́mà ẹ̀jẹ̀ àpàdé lálẹ́ ọ̀la abẹ́sẹ̀ àkànṣe àdúrà òsì tí ń jẹ́ bẹ̀ nínú Islam kálukú ọmọ adádúrà ṣe olùwà sọ fún ọmọ àyà rẹ pé dákun mọ́sàrán tì mí nínú àdúrà rẹ tó o bá ń sàdúrà ni ìlànà súnà ẹni yóò mú ẹ̀rí wá pọ́lọ́ ní ká rántí Ọlọ́run àwọn sì rántí Ọlọ́run àmọ́ bí tí o ti fẹ́ẹ̀lì ni pé kò ṣe é bàdàn bí ṣe kan wà tí wọ́n máa fi ń báàkì gbogbo tí wọ́n bá ń ṣe àníwọ̀n làǹdàbí ni mọ́títàmá akáwọ́ mọ̀ fi bẹ́ẹ̀ tẹ̀mí bòyó ti la àwọn kan ò ní kó jọ nínú ilé kan nínú àwọn ilé ọlọ́run ilé ọlọ́run ní mọ́ṣáláṣí jama yẹtùlúna kitaballah tí wọ́n máa katira ọlọ́run bá ń bẹ̀ wọ́n yatadarasuna o wọ́n sì máa kọ́ra wọn wọ́n máa katira ọlọ́run bẹ̀ tira kíná ń pè ní tira jama alukurani àti kíni àti sunna alukurani ni ìwé ọlọ́run àlàyé alukurani sunna ọlọ́run wọn máa ka ń bẹ̀ wọ́n yatadarasuna o wọ́n sì máa ṣàlàyé ẹ̀ fúnra wọn baynahum illa nasalat alayhim sakina àfi kí ìdẹ̀kùn ọlọ́wọ́n bọ́ sọ̀ lérí wọn wọ̀gàṣà ti umu rahma àánú ọlọ́wọ́n bọ́ bò wọn dàrú wa hafatahum malaika àwọn malaika ọ̀rọ̀ kiri ká wọn. ṣe mọ̀ pé eléyìí jama ni ni anabi sọ anabi ni kawun àwọn àjọ kan àwọn group àwọn akójọ nínú mọ́sálásí kí ni wọ́n ní ká máa ṣe mẹ́jọ máa ká máa ka alukur'an ká sì salaye de rẹ̀ arawa, ara wa ẹnìyàn bá ní àwọn náà jòkó mọ́sálásí lẹ́yìn ìjọ jimá àjòkó nílé ìjọsìn wa níjọ sannde àjòkó ní jimá tó parí oṣù àwọn à ń pè ọlọ́run sáwò sínú àwọn tí wọ́n ka tírà ibà kánà àti ibà kàtàjà àbọ̀wọ̀ àkàlùkù á nígbà tá a sẹ́wọ̀n gbọ́dọ̀ wọn jọra wọn ìtànẹ́bìnrin fásitì ni pé àwọn tí wọ́n máa ń ṣe wáàsí fún un ara wọn wáàsí nítorí lè mú yín kó jọ ní mọ́sálásí nìkan fẹ́ ṣe wáàsí fún yín tó bá la àdúrà lọ jama kálukọ́ máa dá àdúrà rẹ̀ ṣe èyí tó wà nínú sunna nìyẹn jama abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan akọ́lọ́mọsá darí wa ojú ọ̀nà gbogbo tí ń di wa lọ́wọ́ tó járe ojú ọ̀nà àbí tí òjò ojú ọ̀nà ó kílẹ̀ àṣewà kọ́lọ́mọsá mú kónú ayé wa fastaghfirullah innahu huwal ghafurur rahim. alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbati ajma'in allahumma salli wa sallim ala abibina aminina muhammadin wa sahabati al-gur al-mayamin wa qad dhakara al-ulama an al-bid'ata fi hadhi al-umur àwọn alfawa ngba wọ́n fẹ́ ràn wá lọ́wọ́ ipe bo la si ni ṣe dànù wọ́n wá bá wa ka al àti sunna wọ́n wá mú àwọn ọ̀rọ̀ kan jáde ipe ẹni kọ̀ọ̀kan wa tá a bá ń fura sí àwọn ọ̀rọ̀ yìí ṣètánù ní tiwa lọ bí bídíà torí bídíà àdádálẹ̀ ọlọ́run nígbà ànábì nímọ̀ ní amìlà amànà lẹ́sà alẹ́ àmọ̀rúnà ẹni bá ṣe àdádálẹ̀ kanú ẹ̀sìn tí èsì pé àwa alápàṣẹ pé ẹ ṣe fọwọ́rọ́ dùn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ bóun ni yóò ṣe máa ṣe wàhálà tọ́lọ́run sì nígbà ṣe rí àkọ́kọ́ tí ó jẹ́ àkọ́kọ́ mọ̀ pé à ń ṣe bídíà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa là ń madina àrí bí wọ́n ṣe ń kẹrùn àrí bí wọ́n ṣe ń gbààwẹ̀ sẹ́yìn mọ̀ pé tó bá jẹ́ pé àfẹ́ àfẹ́ lò fẹ́ nu ó yẹ ká mọ̀ pé a ah, ẹni tó kú sínú omi àtẹni tó mumi kọ́ọ̀pù kan tó kú àwọn méjèèjì náà wọ́n jọ kú ni àmọ́ ẹnìkan mumi ju ẹnìkan lọ gbogbo anáà ni mùsùlùmí lóòótọ́ àmọ́ àwọn ará maka wọ́n rí ìnáwó islam ju àwa lọ àwa tá a bá wá kéwú maka àbá kéwú madina tá a bá wá darí délẹ̀ yorùbá ogun àwọn àfa lákọ̀ọ́kọ́ lákọ̀ọ́kọ́ fèsì àwọn máa sọ pé ah níbi ẹ̀sìn tiwa báyìí ni wọ́n máa ń ṣe ó ní àfa máa ṣe tiẹ̀ báwa ṣe ń ṣe tiwa. ìwọ tí ọba fẹ́ dààmú gbogbo ń ọba ti ń ṣe nú ẹ̀sìn máa fi kọ́pì àwọn ará maka nítorí pé ọlọ́run ṣàánú wọn débi pé wọ́n ní ìjòkó fáwọn àfa wọ́n sì níjọ́ táwọn àfa máa ń pàdé lérí ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú ẹ̀sìn ojú ò lẹ́sìn fi wo wọ́n sì ti yanjú gbogbo ẹ̀sùn tírà wọn. àwọn tí wọ́n wá wà tí wọ́n wà níbi wọ́n bí ànábì sí ibi tí ànábì ti lògbà ibi ànábì kọ́kọ́ jíṣẹ́ àwọn ìyẹn wọ́n ń gba ìmọ̀nà yẹn lọ́wọ́ ara wọn ni àpé gbogbo ọmọ maka lọ́mọ àlìjánná o ò lè dé maka kọ́ ọ̀rẹ́ nìkan jọ́ ọmọ mu sìgá o eléyìí ò ní tùmọ̀ pé àmọ́ lápapọ̀ àwọn ẹlẹ́sìn àtàwọn àfa àwọn ń tẹ̀lé súnà wọ́n sì ń jogún ẹ̀ ní látọ̀dọ̀ àwọn sàhábà àtàwọn tẹ̀lé wọn. lẹ́ni ẹgbẹ̀tàn ni àtún sáúdí o gbogbo ìdágbélé yẹn wọ́n fẹ́ o ọdẹ ẹ fara mọ́ kalẹ̀ àyà nínú koran lóòótọ́ àti rí àmọ́ àwò lè ṣe bẹ́ẹ̀ àfa àwò yìí ṣe bẹ́ẹ̀. ẹ̀yọ́ màyá mi àwọn afáàní kan tá a fura sí alákọ̀ọ́kọ́ sábàb lábìrì àtàfẹ́ sábàb ṣẹ́ẹ̀rí gbogbo táwọn máa ṣe ká lè wádìí pé nǹkan yẹn nígbà tó ṣẹlẹ̀ lásìkò ànábì bọ́wọ́ làwọn ṣe ṣe kí ni làwọn ṣe ṣe adéyanjú ẹ̀ nínú kótóbà pé tó ti dọ̀rọ̀ lé ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ fáànù mọ́ ara maka mọ́ kọ́ṣe ànábì mbẹ́ o ya pílánì ilé rẹ bó bá ṣe wọ̀ ọ́ kó o sì kọ́ tó bá wù ọ́ ọ̀dà tó bá sì wọ̀ ọ́ ló ṣe kí ni bó bá ṣe jáde wọ aṣọ tó bá wù ọ́ kọ́lọ̀ tó bá wù kó o sì wọ bàtà tó wọ̀ sí má retí pé bó làǹdàbì ṣe wọ̀ àfi tí ẹ̀sìn bá sọ pé ọ̀n bàtà ẹsẹ̀ ọ̀tún là kọ́kọ́ wọ̀ ká tó wọ ẹsẹ̀ òsì ẹ̀ pé súnà nìyẹn àmọ́ pé choice nípa ọ̀rọ̀ ayé àti ní ìyẹn àlè kìí ṣe túláàsì kákọ́ṣe ànábì ní níbẹ̀ àmọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní gbogbo tó bá ti ṣẹlẹ̀ tá a bá ti pè lẹ́sìn á béèrè pé nígbà tó ṣẹlẹ̀ lásìkò ànábì bó làwọn ṣe lágbèjúwe bẹ́ẹ̀ bá kú nílẹ̀ Yorùbá ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n bẹ lè daṣọ dúdú sọ́run látara pé àwọn fi ń ṣe Islam ẹ rí àwọn ẹlòmíì alijins ẹlẹ́ẹ̀kejì òun ni pé nǹkan tí wọ́n bá ní ká tí wọ́n bá ní ká ṣe nínú jeans jeans ni sex ìran nǹkan báyìí ni kẹ́ ẹ lò kéèyàn wá lò mí ó ti wọnú bídà lápèjúwe wọn ní ká pẹran iléyá kéèyàn wá mú adìẹ jáde sẹ́yìn pé adìẹ náà lẹ́mìí òun náà á sì dùn a sì mọ̀ pé ràǹkọ́mí àti màálù àti àgùntàn àti Ah, ewúrẹ́ làá máa ń ṣe kínní ni wọ́n ní ká pa kéèyàn wá pé ẹ̀bẹ́ ẹ̀mí àtẹ̀mí náà kọ́ ni ẹ̀mí adìẹ lèmi ọ̀pá bọ́lọ̀ bá gba màálù lọ́wọ́ àwọn tó ní màálù yóò gba adìẹ lọ́wọ́ èmi tèmi náà ní adìẹ àwọn tó bá pé ò lówó tó bá pé adìẹ lọ́pa kì í sọ̀rọ̀ àyàn lérí ẹ̀ ò gbọ́dọ̀ pa adìẹ níta àmà pa fún léyà wọ́n ti ṣàlàyé ẹ̀ kó o lọ́ọ́ lè mú ọ̀ràn ẹran míì láti fi pa àwọn afáàní bídíà nínú àwọn bídíà ẹlòmíì a ti mọ̀ pé ataxis àwọn nǹkan tí wọ́n ní lágbájá báyìí ni kí ẹ fún sọ̀nkọ́ wà nù Islam pé àwọn tá a àwọn báyìí ni Ọlọ́run sì kọ́ ọkà àwọn kalẹ̀ fún wa èyí wọn fẹ́ ti sàrà ó wà ní ẹsẹ̀ iwájú màlúù ọ̀tún ẹ gbọ́dọ̀ lọ lè fún afọ́jú tó yọ ké tó tún wá tó sí àwọn abéèrè lọ́wọ́ pẹ̀tọ́ ẹni tó rí náà nínú wọn sóhun ò lè jẹsẹ̀ màálù yóò wá ní bó ṣe wánu ah! àwọn àpè sàárà tá a mọ inú islam yàtọ̀ sí ti èyí tẹ́ gbédè yìí àwọn afa ni irú sàárà yìí à ní ṣe ó mú tó wù ọ́ ó fẹ́ ni tó bá wù ọ́ ni tó wà ní islam ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ní tá a bá ń ṣe bídíà ìdààmú máa ń pọ̀ gan bí ẹlòmíì kò mú bóyá ọdún kan òun máa ṣe birthday àbí twenty twenty years àbí thirteen years àwọn abéèrè pé ò ní díẹ̀ lójoojúmọ́ tó bá ti jí láyé náà lọ́mọ sọ pé alihamudulilayi lẹ́sìn àyànà báda amátana wa ilé yìí nìṣó kọ́ dájọ́ kan yàtọ̀ sọ́tọ̀ láti fi dúpẹ́ fọlọ́run kò sínú Islam lójoojúmọ́ tó bá ti jí lọ́mọ sọ pé mo dúpẹ́ ọlọ́run tó ní kẹ́mi mi ò tún lékún ní èní o èyí tó wà ní Islam ni àbí kéèyàn ó ní èní ni òrùlé látìlẹ́kadẹ̀ tá a sì mọ̀ pé kò sẹ́ńtọ́ mọ̀ á wà láàrin òru mẹ́wàá ni wọ́n wá ń pè yín lọ́tọ̀ wọ́n ń pè yín lọ́sì ẹ wá níbo lẹ́ ń lọ aláàlọ́lẹ̀ láti kadì ọ̀sà ìmọ̀ pé àtiwọ́ àtẹ̀ntò ń lè ba ẹ ti ṣìnà ẹnìkan ọmọjọ́ òun nígbà tẹ́nìkan kò ti wá ọmọjọ́ ni kí ló ti wọ́ wá special ọjọ́ pé ìjọba yìí àwọn àlùfáà ni táàbù mọ̀ pé bídíà ni ara táàbù mọ̀ dá bídíà mọ̀ àlìkàfíà àti sàlàyé yẹn síwájú òun náà ni ká ṣe nǹkan gẹ́gẹ́ bí àwa ṣe fẹ́ tí ó wà yàtọ̀ síbà anábì sì gbé kalẹ̀ anábì ní sọ́lù kamar ayétumọ̀ ní òsọ́lì ẹ kírun bí n bá ṣe kírun nílẹ̀ yorùbá nínú àwọn àṣírí àṣírí tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá ó ní pé bẹ́ẹ̀ yẹn bá ń wá ìṣẹ́gun ọ̀tá náfìlà kan bẹ téèyàn máa yan téèyàn ọkà ṣe kan sókè anábì ní ká fẹsẹ̀ méjèèjì lélẹ̀ àwọn bàbá wa ní ká ṣe kíni ká nẹ́fìlà ni àfẹ́yàn sẹ́bà anabi náà ṣe ká sókè nù a ní àà ah, ah, ah, kọ̀ọ̀sájẹ lọ́dọ̀ anabi ẹ̀rí pé maka ma kò sí wàhálà ń bẹ̀ wọn ibi ń ga wàhálà wa kò sí kò sí wàhálà maka lọ́lọ́ ní wàmí sáré nàfà tààtì fìlẹ̀ ọkọ̀ ìdí anabi máa wá sọ kí n sọ níbi àwọn tí wọ́n máa tí wọ́n máa ń fàtẹ́gùn sí tí wọ́n dì tí wọ́n sì wí nǹkan kan tí aró sì máa nìyà wàmí sáré gáàsì kí n sa wọ́kàp ìdí anabi dìímá mi kí n sọ níbi òru torí nǹkan bẹ lóru níbo náà ti fà yàn kalẹ̀ jama nílẹ̀ yorùbá ní ma kàn ní jama kò síbi tá a bolo sí àmọ́ àdìmọ́ àdìmọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà sẹ́mi kí wọ́n máa ń fi eru gbóná sàlùwàlá nílẹ̀ yorùbá wọ́n fẹ́ wọ́n fẹ́ sàṣìyàn tí wọ́n fẹ́ rán àlákí síyàn àlákí tí wọ́n máa rìn káàkì gbogbo ń di ọ̀pọ̀lọpọ̀ lè kéwọn kọ́nu o ẹ̀ẹ́dì tó bá gbé tí ra fíkìw lọ́wọ́ yóò tún ní exercise book kan ṣe rí exercise book ni àṣírí lọ́wọ́ àmì ká máa fi irú gbóná sàlùwàlà mo ní tó bá fẹ́ yọ ọnu bò ní ó ṣe nǹkan ti bàjẹ́ o tá a ní mayàtọ̀ láàrin àfa àti baba aláwo àbí wọn ò sí ládùúgbò títí tí wọn máa lè rí adarí pọn àti àwọn ẹyẹ tó ní jọ wọn gbádùn àfa kéwù lánàá ẹ̀kọ́ mà èwo lẹ́ ń wáká ó ní ti ń wáká kílá àdúgbò jama ẹ̀yọ́ màá yá mi kẹfìyà ẹ̀rẹ̀ ntí mùsùlùmí àmà sàdúrà yóò sì ta kándù púpà àwọn abẹ́rẹ́ pé sísẹ̀ lẹ́nu wọn ni àbí kérúwù sẹ́mi kọ́ ànábì náà sàdúrà ànábì sì sàdúrà àdúrà lòun náà sì ń sè yẹn àmọ́ kò sí bá ànábì sì ń ṣe kíni bá ànábì sì ń ṣe yóò ní àṣírí náà kàlí ni dẹ́ẹ̀ bá máa yẹ dákẹ́ mọ́ ní ọlọ́run torí èèyàn ò ní kú lójú ọ̀nà ànábì àfikọ́ sọnù nínú ẹni kéèyàn máa ṣàdúrà sọmọ gba àtìmọ̀ pé tá a bá fẹ́ ká dúró gbà ànábì ní ká kọjú sí kíbla tí ò bá rọrùn fún wa tó ibi abárí ká kọjú sí o tí ò bá rọrùn àmọ́ ká kọjú sí kíbla kéèyàn wá máa máa kọ́ kọjú sí kíbla kó tó wá ní àṣírí kan tó ń bẹ tóun fi kẹ̀gbẹ́ sí kíbla ẹ̀gbẹ́ ọ̀tún lẹ́yìn náà ẹ̀gbẹ́ òsì lẹ́yìn náà yóò tó kẹ́yìn sí kíbla yóò ní gbogbo erugun mẹ́rẹ̀ẹ̀rin náà ni làá máa ń kẹ́yìn sí níbo ló ti wá rí yun àdúrà anabi sàdúrà òun náà ń sàdúrà àmọ́ àdúrà tiẹ̀ yàtọ̀ sàdúrà tànàbí wa muhammad sallam ẹ̀yọ́ màyá mi àwẹ̀ funfun kọ́ òní jẹ́ ntọ́lẹ̀ mi bẹ́ẹ̀ bá fẹ́ fún lóúnjẹ yóò sọ fún yín pé oúnjẹ tẹ́ fún ṣé ò sí nǹkan tọ́lẹ̀ mi nínú ọbẹ̀ tó bá jẹ́ ntọ́lẹ̀ mi kò ní jẹ ta ló wọn wàhálà sínú agbada fún ọ tó ní kọ́ ọmọ jẹ́ mi kúlímọ́ni haram asinatalayi lẹ́tà àkàrà lè bá wọ́tọ́ yìí bá tẹ̀mínà rẹ́sì bá ní gbogbo tí mo ṣe tí mo dá fún yìí fẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ máa jẹ́ ni ta ló fẹ́ ṣe lè wọ̀ fún yín yóò máa dalẹ̀ láàmú yóò jẹ kọ́ láàárọ̀ yóò mú kọ́ láàárọ̀ yóò jẹ ọ̀rá ìṣìn lọ́sàn yóò jẹ fùfú lálẹ́ tí o bá gbàwẹ̀ tí bá ń gbàwẹ̀ yóò fẹ́ kọ́ jẹ yóò fi gàrí sínú tí o sì gbọ́dọ̀ ní nǹkan lẹ́mìí ń bẹ̀ àwẹ̀ anábì àti ṣe rí àwẹ̀ yìí tí wọ́n ń gbà yín nínú Ramadan tọ́lọ ẹnìkan sẹ́ni kankan sí mi lórí WhatsApp nígbà tá a fà yẹn fẹ́ ṣe drama ń tiẹ̀ bí àwọn pásítọ̀ yẹn lòun náà ń ṣe ó ní gbogbo ẹ̀yin jama ẹ bá fẹ́ kí àdúrà yẹn ó gbà lóru rẹ̀ láti lè kọ́dìrì ẹ wá Kùránì kọ̀ọ̀kan wá tẹ́ bá ń bọ̀ kálukú sì lọ lè ra tuntun ó ní ọ̀ya ẹ̀ dá sí méjì wọ́n sì là sí méjì ọ̀ya ẹ̀ dá yín wọ́n wá rú Kùránì lérí báyìí Ani ya lati mu ya lati ya lati ya razak nẹ ẹ ti débi tẹ́ lọ. jama mùsùlùmí se islam na lo lọ́dà báyìí jama islam lo báyìí òun sì ti mọ̀ pé ìra kùránì wa ìdá kùránì dérí ni lọ́dọ̀ wọn eru ni èyí tó mú jẹ wá lọ́tọ̀ yàtọ̀ síbi káàkà kàyà àṣà àṣà wákà bí wọ́n ṣe rádàrà dánú islam.

ṣé bítáríkà ni ọ kí n tó sọdọ lówó nídìí bẹ́ẹ̀ kéèyàn sọnù olùkèsí láìfi mẹ́ ibi láìfi wà ní pé kéèyàn olójú ọ̀nà kó lòun ọ̀tẹ̀lẹ̀ sunna òun náà ni ojú ọ̀nà tọ́tọ́ kọ́lọ́mọṣẹ́ àtọwà sọ́nà a kọ́ntínú ọjọ́ mẹ́jọ insha Allah ta'ala jẹ́ máa bẹ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run abiọ́ ya muqallibal qulub ìwọ lọ́ọ́ máa ń darí ẹ̀mí thabbit qulubana ala dinik mọ́sá fi ẹ̀mí wa nílẹ̀ sírí ẹ̀sìn tòótọ́ gbogbo ti ń bá wa jà nínú akíyẹmí ara wa nínú ẹ̀mí wa tí òjá rẹ̀sìn ọlọ́run sìn bọ́lọ́run sì fẹ́ ọlọ́mọṣà bá wa parí ẹ̀ ọlọ́mọṣà bá wa mú kú o gbogbo àwa tá a ti sìnà ọlọ́mọṣà darí wa sójú ọ̀nà gbogbo àwa tá a ti wà lójú ọ̀nà ọlọ́mọjà tún sìnà má abẹ́lẹ́wọ̀n fún erédèdè wa ọlọ́mọṣà ṣàánú wa àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọba darí wọn gbà béèrè gbogbo àwọn eléré wa ọlọ́mọba tọ́ wọn fún wọn níṣẹ́ náà ṣe gbogbo mùdùmùdùn ìjọba ọlọ́mọṣà jẹ́ ní kọ̀ọ̀kan wa ó rí jẹ kọ́lọ́n fún alẹ́mìgún àtàláfíà kọ́lọ́n fún alátìbọ̀tán dáadáa subhanaka allahumma wa bihamdik astaghfirullah wa atubu ilayk fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الله أكبر الله